إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويكفر لكم ذنوبكم wallahu ghafurur rahim. a fi ẹyìn fún Allah a fi ọpẹ fún un a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabiwa Muhammad àti àwọn ará ilé rẹ̀. àti àwọn sọ̀hábà rẹ̀ òní ni ọjọ́ júmọ́à mìíràn tí ó tún dé bá wa láyé ọjọ́ jímọ̀ tòní déètì rẹ̀ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta rọ̀bíwòlẹ̀ awal ọdún 1443 nínú kútúbà wa tòní yóò máa jẹ́ ìtẹ̀síwájú fún kútúbà ìjẹjọ àkọọ́lẹ̀ kútúbà ìjẹjọ ni ayẹyẹ ọjọ́ ìbí anabi Muhammad sallallahu alayhi wa sallam kò dára ohun tó jẹ́ àkọlé kútúbà ìjẹjọ nìyẹn àmọ́ nítorí pé ìrújú ti pọ̀ níta ìrújú ó ti pọ̀ níta gan-an tó jẹ́ pé àwọn oníbídíà wọ̀nyí gbogbo ọ̀nà ni wọ́n ń gbà da ẹ̀sìn rú mọ́ àwọn tí wọn kì í ṣe onímọ̀ ẹ̀sìn lọ́wọ́. tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé nígbà tí àwọn èèyàn bá gbọ́ òdodo tán lọ́dọ̀ àáfàá súnà lórí àlámọ̀rí ẹ̀sìn nígbà tí wọ́n bá gba ọ̀dọ̀ oníbídíà àkọjá yóò dàrú mọ́ wọn lọ́wọ́ tó ti wá dàrú mọ́ wọn lọ́wọ́ àwọn náà tó wá gbé ìrújú yẹn wọ́n wá gbé wá bá àfa súnà wípé agbọ́ntẹ́ ẹ sọ o ṣùgbọ́n àwọn àáfàá kan wọ́n tún sọ báyìí wọ́n ti kóńtìn sínú ìrújú nù èyí tá a sọ lákọ̀ọ́kọ́ òun kò gba pẹ̀lú ẹ̀ ló tún fi di pé àwọn àáfàá kan wọ́n tún ń sọ báyìí. nígbà tí àwa náà bá ti wá gbọ́ bẹ́ẹ̀ wípé wọ́n láwọn àáfàá kan tún sọ báyìí. èyí tí ọba jẹmọ́ àlàyé àwọn àáfàá súnà wọn ò ní sinmi wọ́n ṣe é èyí tí kò bá jẹ málàyé tó jẹ́ ariwo lásán wọ́n sọ fóńtọ̀n wípé gbétí kúrò ń bẹ̀ tí ọba fẹ́ kó bára rẹ̀. nínú àwọn èsì ọ̀rọ̀ pé àwọn àáfàá kan wọ́n mà tún sọ báyìí tó yẹ kí a ṣàlàyé fún wa òun ló wá bí àkórí kútúbà ti òní kí ni àkórí rẹ̀ àkórí rẹ̀ náà ni pé ayẹyẹ ọjọ́ ìbí anabi Muhammad sallallahu alayhi wa sallam ṣé ìjọsìn ni tàbí àṣà tó di ayẹyẹ ọjọ́ ìbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣé ìjọsìn ni tàbí àṣà tó di ẹ̀sìn tọ́ lọ́dọ̀ àwọn kan wọ́n á sọ pé ayẹyẹ ọjọ́ ọ̀bí ànábì táwọn ń ṣe yìí wọ́n ní àwọn fi ń súnmọ́ lọ́ni wọ́n á ní kúrúbà ni àwọn fi ń súnmọ́ lọ́ni nígbà míì wọ́n á lo èdè wàsílà wọ́n á ní iṣẹ́ kan ni tó jẹ́ àtẹ̀gùn láti fi súnmọ́ lọ́hùn àwọn míì wọn a ní kì í ṣèjọsìn o ara nǹkan tí ó lẹ́tọ̀ nípìlẹ̀ kéèyàn dáwọ́ dùnú kó nǹkan ayọ̀ kó dunnú kórì rí nǹkan ìdùnnú kó lórí ẹ̀ pé ibi tí àwọn gbé ayẹyẹ ọjọ́ ìbí ànábì sí nìyẹn sallallahu alayhi wa ìyẹn túmọ̀ sí pé lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti kò sí báyìí tí wọ́n sì máa ṣe lọ tí ó fi dọ́dún tí ń bọ̀. méjì ni wọ́n pín sí lórí ẹ̀ àwọn kan ní ìsúnmọ́lọ́ ni bẹ́ẹ̀ bá fẹ́ súnmọ́ lọ́hùn nínú iṣẹ́ tó tún lè ṣe tí ó fi súnmọ́ lọ́hùn ó ní kó ṣe mòlídìí ànábì. igun kejì wọ́n ní rárá bẹ́ẹ̀ kọ́ wọ́n ní kò wọ ipò iṣẹ́ tíyẹn máa fi súnmọ́ lọ́hùn bí kò ṣe pé ó wà ní ara mubahat àwọn nǹkan tí ẹ̀sìn gbà wá láàyè rẹ̀ láti ṣe àwọn nǹkan tí ẹ̀sìn gbà wá láyé rẹ̀ láti ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ sẹ́ẹ̀tì lásìkò kútúbà ẹ̀ ní kútúbà o ẹ kàn ṣe wá sí kútúbà ní o ẹ̀ ní kútúbà o torí pé òfin dè wá nínú kútúbà júmọ́à wípé a ní sọ̀rọ̀ a ní kíyàn so tẹ́sìn bá ní kó o mọ́ sọ̀rọ̀ kó o mọ́ kíyàn tó wá ń ṣáàtì lórí fóònù haliwuna kafarikun ṣé yàtọ̀ ń bẹ láàrin méjèèjì èyí tó fẹnu sọ àti eléyìí tó fi sẹ́ẹ̀tì sọ lásìkò kútúbà yàtọ̀ àforíjì kọ́ mọ́ sí bẹ́ẹ̀ mọ́ òun. kódà ẹni tó sọ fọ́mọ ìyá ẹ̀ pé dákẹ́ yàtọ̀ sí imam ẹni tó sọ fún ọmọ ìyá rẹ̀ pé dákẹ́ yàtọ̀ sí imam tàbí ẹni tí imam bá ní kó lọ ṣiṣẹ́ yẹn kútúbà àjímọ̀ re lọ́dọ̀ tiẹ̀ o ti bàjẹ́ nù o lè mọ ibi tó fi yẹn dé tètò kọ́dà tó bá rẹ̀ nìkan lẹ́gbẹ̀ẹ́ tí ń ṣe nǹkan míì tí ń bá yàn sọ̀rọ̀ ti o mọ̀jẹ̀ kó bọ́ ọ tó o yìí sọ fún pé dákẹ́ àfà dákẹ́ kútúbà ń lọ lọ́wọ́ ó ti kó bọ́ ọ nù tó rárá o lè mọ ibi tó dé kútúbà ń lọ ti kó ọ nù Sebo ń ṣe wá ń tiẹ̀ ni ẹ wọ́n mú àwọn wọ́nà ìmáàmù nìkan ló ní ọtọ́rìtì láti sọ pé lágbájá dákẹ́ ẹnu rẹ̀. tọ́ àwọn kan ní kì í ṣèjọsìn lọ́dọ̀ tàwọn o wọ́n ní ó dàbí ìgbà tí èèyàn bá rí nǹkan dùnú tínú ẹ̀ wá dùn tó wá dúpẹ́ fọlọ́hún bóyá èèyàn ra mọ́tò ó wá ra súwìtì ó wá èèyàn àbọ̀ra mínírààsì ọ̀ra fún wọn. a nídìí kásẹ̀ mọ́ béèrè pé ẹ̀rí wo ló ní kó ra súwìtì ló ní kó ra mínírààsì láti fi dáwọ́ dùnú wọ́n ní a nídìí kásẹ̀ mọ́ béèrè ẹ̀rí yẹn torí wípé nínú àdámọ́ ọmọnìyàn ó ní pé tó bá rí nǹkan dùnú kó dùnú nínú àdámọ́ ọmọnìyàn ó pé tó bá rí nǹkan kó bànújẹ́ ó ìdí ẹ̀rí pé èé ṣe tó fi ń dùnú lórí ìdùnnú èyí ṣe tó fi ń banújẹ́ lórí ìbànújẹ́ wọ́n nítorí náà ìdùnnú ló jẹ́ fún àwọn wípé wọ́n bí ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam nínú oṣù rọ̀bíù al-awwal ìdùnnú yẹn làwọn wá ń fọjọ́ sí làwọn ń fi ọjọ́ sí. Si pé ọjọ́ báyìí òun dáwọ́ dùnú ọjọ́ ìbí ànábì òun sì ṣe oúnjẹ tó ń bá lágbára òun hà fáwọn èèyàn bọ́wọ̀ bá sì ní oúnjẹ tóun ó sè òun lè ra súwìtì kó ń gbé wá sí mọ́ṣáláṣí kó ń hà fáwọn èèyàn kí ni tó ṣẹlẹ̀ sí yín à mò ń dunnú pé inú oṣù yìí ni wọ́n bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe àti rí bẹ́sẹ̀ pé méjì báyìí àwa tá a bá wọn ṣe àwa kọ́ là ń sọ yín o ọba àgbàpéjọsìn ni ọba àgbàpéjọsìn ni àwọn òsàbọ̀ ṣe ń tiwa but àwọn tí wọ́n ń ṣe é tẹ́ ẹ bá pàdé wọn àwọn tó bá jẹ́ àáfàá nínú wọn àwọn tó bá jẹ́ àáfàá yàtọ̀ sí àwọn pùrùtù àwọn tó bá jẹ́ àáfàá nínú wọn ọ̀kan nú èdè méjì yẹn lẹ́ẹ̀bà pàdé lẹ́nu wọn ìṣẹ́dá káàfà yẹn sọ pé à ara tá a fi ń súnmọ́ lọ́ọ̀ ni kíyàn ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì ìyẹn má fi ń súnmọ́ lọ́ọ̀ ni tàbí kó sọ pé rárá o kìí ṣe nǹkan tá a fi ń súnmọ́ lọ́hùn o ṣùgbọ́n ó kàn jẹ́ àṣà fún ọmọnìyàn pé tó bá rí nǹkan dùnnú tí nǹkan dùnnú bá ṣẹlẹ̀ sí tàbí tó bá ṣẹlẹ̀ sí olólùfẹ́ rẹ̀ a máa bá ṣe kíni o a máa bá dáwọ́ ìdùnnú tó ọ̀rọ̀ la yìí mo gbẹnusọ fún àwọn tẹ́ pàdé ní ìgboro kí wá ní èsì tá fún wọn jàmáà kí ni èsì tá a fún wọn igun méjèèjì ló lé sí ẹ jẹ́ á gbé lórí igun àkọ́kọ́ igun tó sọ pé ihtifal bi mawlidin nabi sallallahu alayhi wa sallam kurubatun wàwàsílàtún ìlàlọ́. Igun tó sọ pé káṣí ayẹyẹ ọjọ́ ìbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní kúrúbà ni nǹkan tí máa ń múyàn súnmọ́ lòun. Àtẹ̀gùn ni tí èèyàn máa fi súnmọ́ lòun. Lódodo ìjọsìn kí ni pàtàkì ìjọsìn? ìmájẹ́ yàn súnmọ́ lọ́wọ́ ni ẹni tó bá ń kírun yóò súnmọ́ lọ́wọ́ ẹni tó bá ń gbààwẹ̀ yóò súnmọ́ lọ́wọ́ ẹni tó ń yọ zàká yóò súnmọ́ lọ́wọ́ ẹni tó ń ṣe náfìlà yóò súnmọ́ lọ́wọ́ ẹni tó ń ṣe tìláwà yóò súnmọ́ lọ́wọ́ ẹni tó ń ṣe azkar yóò súnmọ́ lọ́wọ́ so àwọn náà tó wá gbé mọ̀lídì ayẹyẹ ọjọ́ ìbí ànábì Muhammad sallallahu alaihi wasallam sallam àwọn náà tún gbé wọ gúrùpù bí irun bí àwẹ̀ bí tìláwà bí àbíkárù bàbá ńlá mistake ló jẹ́ fẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ bàbá ńlá àṣìṣe ló jẹ́ fún ẹni yòówù tó bá ṣe bẹ́ẹ̀ irú ké ó yòówù ò rí ó ké fún ọ bàbá ńlá mistake ló ṣe kí lẹ́rìí tá a fi mọ̀ pé mistake ló ṣe òun ni pé ṣe rí ìjọsìn ìjọsìn ó ní òfin àwọn iṣẹ́ tá à ń ṣe láti fi sin Allah láti fi jọ́sìn fún Allah bí irun kíkí bí àwẹ̀ bí zaka bí hajj bí tìláwà bí àvikáàrù bí ìtìkáàfù ó lófin òfin yẹn náà ni pé àlẹ́ ìbáàdà tàùkìfìyà àlàìbáadá tàùkìfìyà ìjọsìn ọ gbọ́dọ̀ mọ sí ọ̀wọ́ nǹkan tí wọ́n dákọ nínú Quran àti nǹkan tí wọ́n dákọ nínú hadith Ànábì ìjọsìn ìsúnmọ́ lọ́hùn ohun tá a ṣe tá a fi súnmọ́ lọ́hùn tàùkìfì nìyí ọ gbọ́dọ̀ mọ̀ sí kí ló wà nù Quran kí ló wà nù hadith òfin ìjọsìn nù. bí bẹ́ẹ̀ kọ́ bí irú òfin yẹn ò bá sí adásí pé èmi àti ẹ a dán wèrè wò bí àwọn ti bí a sọ pé àfi súnmọ́ lọ náà ni a padà di ẹni tí ó sọ ijó di ìsúnmọ́ lọ́hùn báwọn kan sì sọ di lónìí a padà di ẹni tí ó tí ó sọ àtẹ́wọ́ pípa di ìsúnmọ́lọ́hùn gẹ́gẹ́ báwọn kan ṣe sọ ọ́ di ní òní táwa náà sì rí wọn kedere pé àwọn kan wọ́n sọ ijó wọ́n sọ orin wọ́n sọ ìlù wọ́n sọ àtẹ́wọ́ wọ́n sọ di kíni ìjọsìn tí máa mú wọn súnmọ́ lọ́hùn wọn aláwọn ò fi ijó san díẹ̀ àwọn ò fi san díẹ̀ kí ló kó bá wọn yẹn wọn ò fi ìjọsìn wọn mọ sí ti ń bẹnu tíra wọn ló fi já sí pé àwa mùsùlùmí tá a bá fẹ́ dìdàkudà nínú ẹ̀sìn wa ohun tá a sọ bá fi súnmọ́ lọ́hùn ó gbọ́dọ̀ ló kọ nínú Quran ó gbọ́dọ̀ ló kọ nínú hadith anabi tí ó bá ti ló kọ gbàgbé ẹ̀ asolat olókọ́nu Kùránì olókọ́nu hadisi Atilawa, olókọ́nu Kùránì olókọ́ hadisi azikir olókọ́ nínú Kùránì hadisi asawum olókọ́nu Kùránì olókọ́nu hadisi alihaj alihumura olókọ́nu Qur'ani, olókọ́nu hadisi.